And all

ثم الصلاة والسلام على خير خلق سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه ومن تبع بإحسان إلى يوم الدين أتقبل الله وقال عبد الله ọba tí ń sàánú wa lórí ìkórè ọba yìí ń sàánú wa nígbà fóògbà bẹ́ẹ̀ nínú sàánú wa lọ́jọ́ gbogbo ìwà rẹ̀ láì má sàánú wa òòrùn lọ́wọ́ ọlọ́run wa àánú rẹ̀ ń bẹ lórí ẹ̀ òòrùn náà àánú ọlọ́run bá ń bẹ lórí ẹ̀ bá a ṣe ń bí bá a gbogbo wa pé ọpẹ́ tọ́tọ̀ káma ń dúpẹ́ púpọ̀ ilẹ̀ tí mọ́ lójoojúmọ́ sáàtẹ̀ lórí àtọ́ ìgbà àti máa ń sọ pé inú ìjọba ọ̀sán tó ń sọ ní ibi tí wọ́n láti tẹ̀ pé ọlọ́run jọ ọjà rí ìwọ́n tó jẹ́ ọ̀nà lọ́tọ́ ìjẹ́ ìjọba ọ̀sán tó ń sọ sí ìjọba ọ̀sán tó ń sọ sí ojú ọ̀nà àwọn tó ti pé ìlera rẹ̀ lórí lọ́dún ìmọ̀ tó gbé abẹ́rẹ́ ìmọ̀ tó yàtọ̀ sójú ọ̀nà àwọn tí ọlọ́run ọkọ̀ wà níbi ọlá tó ti lù ojú ọ̀nà àwọn tó ti dé lóde àti àwọn tó ti pé wọ́n ti sọ̀rọ̀ àwọn tó ti dé lóde náà làwọn lè wú ní àwọn tó ti sọ̀rọ̀ náà làwọn lè sọ̀rọ̀ ẹ àgbàní àgbàní ìdí àti ìlẹ̀jọ́ ọlọ́run àti ìyàwó Muhammad sọ̀rọ̀ àyẹ̀wò lọ́yà ọlọ́ba ara rẹ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ tó gba lábàtà tó ti ọjọ́ ìṣẹ́nà. Òní ni ìjọ kẹrìndínlọ́gbọ̀n ogún àti mẹ́fà ọdún one thousand four hundred and forty three tó ń tọ́ bá ti ṣe ìṣẹ́lá láti ìlú mọ́kà àti ìlú mọ̀nìyàn. Nínú Ramadan tó ti fi ogún àti mẹ́fà lónìí tó ti pé lẹ́yìn òní ọmọdé ọ̀nà ọdún ọmọ ọkùnrin mẹ́ta tàbí mẹ́rin àmàdúgbò fọlọ́ tọ́nà fún kéèmì àti ẹ̀rẹ́ kájọ wà nínú tó gba àwọn ẹ̀rẹ́ yìí àdálápá bẹ́ẹ̀ la àdálẹ́jẹ́ àkọ́nímú bẹ́ẹ̀ la àgbélórí bẹ́ẹ̀. a ni tí wọ́n máa tẹ̀síwájú àkọ́kọ́lọ́ ọ̀pọ̀ fẹ́ àtẹ̀lé orílẹ̀-èdè àtúnkọ́kọ́lọ́ ọ̀pọ̀ lórí tó ti fún wa. nínú ohun lónìí òun náà àlùmọ̀fà tó yìí bá àwọn lónìí nínú ayẹ̀ nítorí àwọn pèpè wí báwọn náà bá ní ìṣòro wọn máa nírètí ọlọ́run wọn ní ìlẹ́yìn ọlọ́run n'ụwa yìí ni wọ́n á lẹ̀ nínú àwọn ayọ̀ká àkàdé bákan àwọn aláyà ọba tó bá mú ìyàwó ìjẹ́ nìkan lè pọ̀ sí ìyá ọlọ́ nínú àwọn kẹta àwọn lórí ọ̀sẹ̀ nìkan tó lè pọ̀ sí ìyá ọlọ́ bákan náà tó bá sì mú wá ìyá ọlọ́ tọ́lọ́ wọn bá bá mú wá nínú búdó kẹta tó lè pọ̀ nínú àwọn olórí tó tó lè pọ̀ sí ìyá ọlọ́ nínú àwọn bákan náà nínú àwọn بيان شرف النساء وقالوا àlàyé lórí ọlá tọ́lá ọba fún ọmọ ìbéèrè àti àpọ́nlé tó tóbi gan-an tó ju gbogbo àwọn ẹ̀dá lọ ọmọ ànẹ́bí ádámà irú àpọ́nlé ló tó bẹ́ẹ̀ ẹ́ ọlọ́run bá iná ni wọ́n máa pè pẹ̀lú aṣáájú ẹ̀ tọ́wọ́ ìjọ ìgbìyànjú ìyáàmà ìmáàmù yìí kí là ń pè bẹ́ẹ̀ ṣé ìmáàmù yìí sànẹ́bí ọlọ́mọ bẹ́ẹ̀ àbí ṣé ìmáàmù yìí tí àkọọ́lẹ̀ tí wọ́n ti kọ́ọ̀lẹ̀ fún wa lórí ayé mi nínú ìgbà àgbéyẹ̀wò lórí lọ́wọ́ bákan náà nínú àwọn ọ̀gbẹ́gbẹ́ àgbéyẹ̀wò lórí òun náà ní ṣíṣẹ́ tòun tó bá tẹ̀sílẹ̀ ìyà tó le tí wọn bá fi ti àlẹ́bí wa Muhammad dáwọ́rọ́ padà sí yàtọ̀lẹ́ rẹ̀ wá ká ní ọgbára ní ilé àwọn kèkèrè lọ́wọ́ tó fi sọ́dọ̀ wọn díẹ̀ látà látara ìwọ̀n tí wọ́n fi ń rẹ́ńsẹ́ sí ní tẹ́ ẹ yọ bàbá pààrọ̀ díẹ̀ tẹ́ ó sì yí kó sí bá ní kálá níbi bá lọ dáhùn lóhùn ní òbí ya ẹbí kí ọba tó sọ tó nínú àwọn ayọ̀ àti ìgbà àwọn. a bẹ̀rẹ̀ pẹ̀lú ayọ̀ àti ìṣẹ́wọ̀n nínú sọ́ra pẹ̀lú ìṣẹ́ra nígbà tó lọ́wọ́ bá ń sọ báyìí wípé. Thank you. Aya نجاهم إلى البر ta sàlàyé lánàá a sàlàyé nípa bọ́lọ́mọba balẹ̀ fi tó ṣe dá ọkọ̀ ojú omi fún wa lọ́dẹ̀ rárá tó ṣe tóbi tó ká máa fi wá ìfẹ́ ẹ̀ mú. àánú ọlọ́run ọba ní tọ́nà ọba ti parí rẹ̀ pé ìyàwó ká tẹ̀lé tó lọ àmì yí máa. ọlọ́run ọba jẹ́ aláàánú sí ẹ̀yin ọmọ ìbéèrè ọlọ́run ọba sọ sí ayé àtẹ̀tẹ̀lẹ̀ ìgbé ìdámọ́ta fún òṣèlú òkè ìlú lápá tí ìṣòro tàbí àjálù tàbí ìnira tó bá kọlù yìí nínú búdó ẹ̀tọ́ ọkọ̀ ojú omi ta tó mú yìí tẹ́tẹ́ máa tó wájú ẹ̀mú yìí ọlọ́run ọba ní tẹ́tọ́ ní àwọn ọmọ Sáàjẹ́wó bá ṣe ní ibùdó tí ń bí ìgbẹ̀lú délé lòdò tọ́fẹ́ da ọkọ̀ ojú omi sẹ́ni tí ń de kí sẹ́ni tí ń túbọ̀ tó rẹ̀ bí ọ̀sán tó ẹ̀fọ́ ẹ̀fọ́ ká má ilé yìí ti yíwọ́ sàdé tí ó bá wà wà tọ́fẹ́ sí gbé lọ́tọ̀ tọ́fẹ́ sí gbé lọ́tọ̀ tọ́fẹ́ sí lulẹ̀ ọkọ̀ ojú omi tóbi tóbi tó ọlọ́run bá ní lọ́tà máa ń tẹ̀lé òsì ọ̀tọ́ntọ̀ dọ́là àbí ìmọ̀nà kọ́là ó kéré máa ń tẹ̀lé ó náà ń ka ìyá nínú ẹni tí ó pè sáà ní ìlákòókò yìí àwọn olùkọ́ ní pé bẹ́ẹ̀ bá fẹ́ mọ̀ tó gbogbo àwọn èèyàn mọ̀ pé ọlọ́run lọ́lọ́run àbò onípa àbò àbíkàbò ológun àbẹ́ni tí ti nǹkan ẹ̀mí ìtọ́yàtọ̀ sọ́lọ́run ẹ ti orí rẹ̀ gbọ́rọ́ inú gbẹ̀ngá ẹ fà á lẹ́sẹ̀ yọ̀ọ̀kan tóun náà mọ̀ pé bẹ́ẹ̀ ti jáwọ́ àbá èrí lòun mú lọ ẹgbọ̀jọ́ ma ní ẹjọ́ fún ọgbọ́lọ́wọ́ ọba tẹ̀yìn ọlọ́wọ́ ní o ọgbọ́dọ̀ ọgbọ́ ìfẹ́ lágbogbo yìí kò tí ẹ̀rí rẹ́tì ọlọ́run ní ogbò mo kú ọlọ́run wá nà ní ẹjọ́ fún ọgbọ́lọ́wọ́ ọba tẹ̀yìn òkú lákàáyé ọmọ tó tó wà

ẹja kéékèèké jíjà kó má tẹ́jú ní ẹ̀rẹ́ mọ̀gbọ́jọ́ báyìí ti pé ọkọ̀ ojú omi yìí dá lọ́nà àbáyọmọ́ fáwọn tí bá ti rìn orí ẹ̀ tẹ́lẹ̀ dọ́ńtà máa ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ èyí ìjà ó kéré ní ẹni tí ó pè nǹkan ní ọ̀yàtọ̀ tọ́lọ́ gbogbo wa ọlọ́run lá máa pè títí ẹ̀fà bá yí pé bírèkì já lójú gidigidi tí gbàgbàgbàgbà tí gidigidi ó kéré náà ní ẹgbẹ́ yóò pè nǹkan ní ọ̀yàtọ̀ tọ́lọ́ àpẹẹrẹ táyé ẹ bá ti bàjẹ́ yẹ́nyẹ́ òun ni ó tó máa pe nǹkan ní ó lè máa pe lórúkọ Jésù lásìkò yìí ìyẹn bọ ọ tí bírèkì ti jáì ọlọ́run ọbọ̀ ní ẹ̀kọ́ òun ní òjò gbogbo wa wọ́n ti àmà ìjẹ̀bi wo nàìjíríà yìí ìmọ̀lá ó kéré náà tó kò ìjẹ̀bi àtẹ̀tẹ̀ lọ ọlọ́run ọ̀gá àwọn ọ̀gá sì ń tẹ̀lé lọ alákatakítí ni wọ́n síbẹ̀ wọ́n tó máa fẹ́ fẹ́ mi lẹ́yìn ọ̀rọ̀ ṣùgbọ́n jésù àwọn èèyàn kò ní kò fẹ́ mi lẹ́yìn ọ̀rọ̀ fàlámà nàìjíríà kò fi lẹ́yìn lọ́rọ̀ inú búlò là ń pè ní báhá orílẹ̀ là ń pè ní bábù àlìbárù ìmọ̀ràn àlìárùbẹ̀ ọ̀làmọ́ ẹ̀jẹ̀ akọ ìgbélẹ̀ ìbáwí àìgbélẹ̀ awé nígbà tá a bá wá là wọ́n sórí ilẹ̀ padà wọ́n bá wọ́n bá wọ́n bá kọ́ sí ikú níbẹ̀ ló ti wá ní á ọ̀rọ̀ mi yẹ kí n lọ dúpẹ́ pupa ọ̀rọ̀ mi yẹ kí n lọ dúpẹ́ fún ẹ̀ tọ́lá ọ̀rọ̀ mi yẹ kí n lọ dúpẹ́ fún Jésù. nígbà tó bá bọ́ lọ́wọ́ yàtọ̀ ọ̀gá ẹ̀rọ ìṣe ọ̀gbọ́n ọ̀gbọ́n aláìgbàgbọ́ ọrụ aláìgbàgbọ́ lọmọ ẹ̀dẹ́ ni ọlọ́mọ ọkọ̀ ọ̀yọ́ ẹ̀dẹ́ ihe. lórí ẹ̀dẹ́ àlà nígbà tó wà nínú ìṣòro òpin nǹkan rí lẹ́yìn ọlọ́run ọwọ́ ọwọ́ lọ dúpẹ́ fún nǹkan ìgbín tó yàtọ̀ sọ́lọ́run ká káàdì ìsàlù wá. aláìmórí lọ́mọ ẹ̀dẹ́ ènìyàn àìmórí ọmọ ẹ̀dẹ́ ènìyàn pọ̀ ọlọ́run bá wá pé wá tó tẹ̀lé pé

ó gbé yín ní àfààní tó ń káyà sí tàbí kó ń gbé àjẹbalẹ̀ lọ. Ṣé ìfọ̀kànbalẹ̀ ń bẹ fún yín lórí ẹ̀? Nígbà tá a bá ní kí lè ó gbé yín ní, ó mà ti bá wọn ní àná nì kí la fi fún kọ́ọ́rù náà towó towó tó ní ìdúkìá tó dúkìá tó ní ọlọ́run bá ní pé kí lè ó gbé dúkìá tó dúkìá rẹ̀ àwọn tó ń fi ọlá fọ́ọ̀rù mi kọ̀rọ̀ níjọ́ tí wọ́n ní á yà láìka nà wáìka ánáwùrọ̀ ọmọ àṣẹ o tọ́lọ̀ wọn ọba ò jogún dúkìá fún abóde jogún rẹ̀ fún kọ́rọ́ tòmátì dúkìá tí kìí à wọ́n padà ní ha àbọ̀nà olóníkà wọn máa ń ṣe dúkìá bí iṣẹ́ ọba ilé ọba sáwọn ìbò ṣe gbóhùn náà ọlọ́run ní kílé ó gbé ti dúkìá ti dúkìá ìdí fún báyẹ̀ fún ọlọ́run ọba yìí ọlọ́run bá ń sọ nínú ayẹ̀ yìí pé apá mi tó máa yẹ kí tàbí fún ọjà ọ̀rọ̀. tọ́kà yìí sì balẹ̀ ní nígbà tá a bá ní sí ilẹ̀ ó gbé yín ní tẹ kẹta bẹ́ẹ̀ dání. أو يمطر عليكم حاسبا àbíká sọ pé kí wọ́n rọ́jú ìta áásíbù òun náà ní àlùmọ́tọ́rù ìlẹ̀ ìyáárọ̀ òjò tí ń rọ̀ pẹ̀lú òkúta tó fi jẹ́ pé tọ́lọ́wọ́n ọba bá lo mọ́tọ́rù nínú kùránì òjò ìyá ní ṣùgbọ́n láyé kójú òkè àlọ́wọ́ ètò lọ́lọ́wọ́n bá máa ń lò ló fi jẹ́ pé láti di àdó àlẹ́bí àkọ́kọ́mọ́ta àlọ́lá àlẹ́bí ọ̀sán àlẹ́bí sọ pé ẹ̀dá ọmọ ìfẹ̀mí náà àkókò ìbẹ́ òun lòun tá àlẹ́bí ọ̀sán ni pé àgẹ́sìnà àlàhùnmá àgẹ́sìnà òjò ánúmọ̀ àlàhùnmá àgẹ́sìnà ṣùgbọ́n àlàhùnmá àgẹ́sìnà à lábẹ́ ìdè lọ́gbọ́lọ́hùn àmùsẹ́nà òjò ẹ̀jẹ̀ kójú òyàlú tọ́gbẹ́ nínú àlùkùránì gbogbo tọ́nà wọn bá ti lo mọ́tọ́ òjò ìjà ní jẹ́bẹ̀ òjò olókùúta òjò òbínú ọlọ́run bá ń sọ bí nínú ayé àti ọlọ́run bá ń sọ wà ń tọ́ ní àwọn ìjà rẹ̀ láti ilé àwòrúwúdẹ̀ àwọn ọlọ́run bá wá rọ̀jò òjò olókùúta tó kọ́ máa rọ̀ wá láti mú un ẹ̀sìn jéèrè bákan náà ọlọ́run abáṣọ nínú ayé àlè a iná àrùsàkà àlè ní mahasida ìlà àdàlúwọ̀rọ̀ àwọn ọlọ́run ọlọ́wọ́ rẹ̀ òjò olókùúta òjò olókùúta là ń pè ní púpọ̀ pa wọn lẹ́yìn àwọn ará ilé nìkan tí

àdánù kẹjíkọ̀ ilé ṣe àdèríbílẹ̀ ó gbé ìrì sílẹ̀ ọ̀rá sì gbé ìrì ojú olókúta lẹ́rọ̀ látòkè sánà lè yí lórí kò sí ìdá ọ̀rọ̀ ọmọ lè mú wà tó mọ́ láàájẹ́ ìlú ìdàpọ̀ wà sí ìdá ẹ̀yìn ìgbà náà ẹ̀wà ní orí tàbá fi kẹjẹ yín nínú méjèèjì ثم لا تجدوا لكم وكيلا ẹ wá ní lórí olùfẹ̀yìnlé olùfọkànbalẹ̀ lórí tí ó fi yín lọ́kànbalẹ̀ pé kò séwu ẹ ní rí am àmì ń tọ́ Ìjọba ẹni ọ̀rọ̀ ìlànà òkèèrè. àbí ọkàn yín balẹ̀ ní nígbà bá wo pé à ìyàlọ́ máa ha ṣẹlẹ̀ nínú lórílẹ̀ mẹ́rin tààtú ní gorí omi lọ báyìí tó ṣe páwọn náà ọba máa ha yọ ẹ̀dà fún ha ìdáàbà tààtú ní kẹrẹ bùkátà ló gbé ègbé yìí lọ bẹ̀ padà nígbà bùkátà bá gbé yìí lọ padà nígbà ní ọ̀yọ́ sí láàrin ìwọ̀n lásìkò eléyìí àwọn ọlọ́run ọba wá lè ẹ̀sìn nígbà náà nípa ṣe pé tàkọ́kọ́ ta là yìí kàkà kẹ́ dúpẹ́ kọ́lọ́ lọ́dúpẹ́ fún kàn mí ṣùgbọ́n ẹlẹ́kẹ̀ẹ́jì pàyókè tí ó láàá ẹ̀kùn ọ̀rọ̀ ìgbà àwọ̀ àárín àwọn atẹ́gùn ńlá àwọn atẹ́gùn ìlú atẹ́gùn tó ti pé yọ gbà ẹjọ́ ọjẹ́nú omi ni yọ gbà omi lóòrùn tóbi ọ̀lànà yọ máa wá gbé nínú omi tá gbé wá sí ọkọ̀ ojú omi yìí sọ ojú omi báyìí wò tóbi tó lọ́sọ̀ọ́ di pépà yọ gba dàdí yóò gbin náà. àwọn olùmọ́ni pé wọ́n ti pàwé òun náà ni àti gbóná táàbí tó ṣẹlẹ̀ nínú nínú nínú odò lẹ́lẹ̀ kejì jẹ́ padà. wọ́n yóò fi padà ọ̀rọ̀ kíkì. sọ pé àwọn tí ń wa ojú omi àwọn ọlọ́run bó ní kí atẹ́gùn wọn tẹ̀ wọ́n rí títẹ̀ yọ fún ọkọ̀ ojú omi tẹ̀lé fún bá fún bá yẹ fún bá ọlọ́run bá tó fi wà lókè orí tẹ́lẹ̀ atẹ́gùn yọ wá tẹ̀ wọ́n rí à àwọn ọlọ́run bá ń bẹ lórí wa púpọ̀ àwọn olùkọ́ ní pé àlọ́kọ́ fífù òun ní rí kò sí ha atẹ́gùn èyí tí máa ń ṣẹlẹ̀ nínú àwọn gbogbo ńlá tó fi pé tó bá ṣẹlẹ̀ lórílẹ̀ yóò gbélé lọ yóò pọ̀lé ilé òde ìdíjẹ́ kẹta tó bá pàdé gbogbo títí yóò gbé wúso tẹ̀lé sí a máa ṣẹlẹ̀ nínú odò nínú odò ńlá tó fi báwọn tí wọ́n wà lẹ́sọ̀ ọba ìṣeré láì ah ilé yóò dé rọ́dún òde pọ̀lú alẹ́bí tó ń gbé olùmọ̀rọ́ fífọ̀ wọ̀tùnkùríkọ̀ èyí tó ṣe pé àwọn ọkọ̀ ojú omi yóò wọ̀n jégéjégé yóò sì tẹ ọ̀tẹ̀ wọ́n rí táwọn bá ṣe rú gbogbo ohun tí ń jọ wà lókè àwọn ọlọ́run bọ́ yọ lọ wọlé lọ́dún ńlọrọ̀ nàbá gbogbo ohun tí ń wà lókè olùtẹ́lẹ̀ lọ́ba ti ṣe pé ọwọ́ ọwọ́ àti sáyẹn àwọn ọlọ́run bá lè ṣe bẹ́ẹ̀ ọlọ́run bá sọ pé látara atẹ́kùn láyé láwàá nípọ́ tẹ̀yẹ́ pẹ̀lú ìmúre tẹ̀sí kọ́nà ọlọ́run dípò ọ̀fẹ́ dúpẹ́ kọ́lọ́run tẹ̀ dúpẹ́ lákọ̀ọ́kọ́ ọ̀gbà ọlọ́run ti máa ń lọ́pọ̀lọpọ̀ ọlọ́pàá bá fẹ́ nínú tẹ́lẹ̀ yọ kọ́kọ́ gbé nǹkan kan wá ọlọ́run bọ́ wàá lá ẹ̀ ńbẹ́ tọ́lọ́run tó fi dẹ́yìn tó fi dẹ́yìn o ẹni ọba tó fẹ́ fẹ́ à wà dúpẹ́ ọlọ́run wọ́n mà dúpẹ́ tọ́ ọ̀lùdà mí ọlọ́run bá lè fi lẹ̀ ṣùgbọ́n lóní àkàkọ́ dúpẹ́ fọlọ́run ó dúpẹ́ fún nǹkan mí ọlọ́run bọ́ wàá padà gbé ní ìwádìí òní pọ́ńbẹ́ òní pọ́ńbí o ẹni tó wọ mọ́tò lọ́ọ́ bàjẹ́ àbọ̀wọ̀ mọ́tò lè àbọ̀wọ̀ mọ́tò lọ Àbújá àbọ̀wọ̀ mọ́tò lọ Sókótó ọwọ́ àbídẹ́ǹtì ṣẹlẹ̀ sáfídẹ́ǹtì tó ṣẹlẹ̀ tó pa àwọn èèyàn tó pọ̀ òun wá là ń bẹ̀ lọ́ba délé lọ́ba lọ́ba sùpàdé lọ́ba láwùjọ pé á àbẹ̀ òun bẹ́ẹ̀ tó fi hàn ṣẹlẹ̀ lójú ọ̀nà ìlú ìgbésù tó ti bá ti pè ní ọ̀hún lọ́wọ́ ńlá bábá ìgbẹ̀mọ̀ àti ìgbẹ̀mọ̀ ìmọ̀lá ọba ni à tẹ́ni ló jẹ́ ọ̀làjú ọ̀dà èyí tí òtó ni ọ̀sẹ̀ èyí tí òtó ni ọ̀sẹ̀ ìjọ wa jẹ fúé tí ó fúyẹ́ gá ọwọ́ ayé jẹ fún ọba òun ọba àlọ́ tí ó fi lè wá pé ọlọ́run bá ní máa ń láyé ti tàbá wá tẹ̀lé rí sínú ọkọ̀ ojú omi tán tó mọ̀ láyé nínú ìdàkùnmọ̀ alẹ́ ìdájí ìṣẹ̀lẹ̀ yíra ẹ̀wà ní rí wa lẹ́nu tẹ́ tẹ̀lé mọ́ ẹni pé bẹ́ẹ̀ tẹ̀ fẹ́ wá yọnu tẹ́ fẹ́ wá kó ń jà wọ ọlọ́run àmì ìgbà kó ń jẹyẹ mọ́ ilẹ̀kùn ẹ̀jú ẹ padà wà lẹ́nu tí ó kú kì í ṣe rí ọlọ́wọ́ ti wá kéde. ayàtúntò ni wọ́n sọ pé ìwà ìyàwó

àwa lọ́lọ́run ọba kìdí mẹ́ta mẹ́wàá nínú ayẹ̀ àwọn ọmọ ẹbí ádámà àwa tá a jẹ́ ọ̀gbọ́n àwọn ọmọdé ọmọ ànẹ́bí ádámà ọlọ́run bá ti pé wọ́n lè wọ́n dá pàtó ọmọ àwọn ọlọ́run ọba àkúnlé púpọ̀ fún àwọn ọmọ ànẹ́bí ádámà àkúnlé ìgbà nínú àkọlé tọ́lọ́run bá ti fún wa. ó kéré nínú àwọn ẹ̀dá tọ́lọ́gùn ọba dá tọ́wọ́ pé bá a ti lọ́wọ́ ta lẹ́sẹ̀ táwọn náà lọ́wọ́ tí wọ́n lẹ́sẹ̀ àwa wá ń fi ọwọ́ mú oúnjẹ lẹ́nu ṣùgbọ́n wọn tó bẹ́ẹ̀ tí wọ́n gbogbo àwọn ẹ̀dọ́ tọ́lọ̀ wọn bá wá dá tí wọ́n ní ọwọ́ méjì ẹsẹ̀ méjì síbẹ̀ náà fún òní lọ́wọ́ wọn ẹnu náà ni wọ́n lò bàbá wo ewúrẹ́ bá wọ màálù bá wọ àpò gbogbo àwọn ẹranko yìí bá wọ àwọn ẹranko olúgbó ní ọ̀sẹ̀ tóbi tó bí erí ṣe tóbi tó ní ọlọ́run bó jogún làákàyè lọ́wọ́ ẹnu yìí náà yóò kìbọ̀ yóò kìbọ̀ nù bọ́nú pátì tó máa fi wọ pátì jẹ ẹnu iná onílọ́wọ́ kí láàrin tí òjò lọ́wọ́ àìjọ lọ́wọ́ rẹ̀ táwa fi lọ́wọ́ kẹ́kẹ́ lọ́fà àwa ọlọ́run jogun làákàyè báwa àwọn ò ní bẹ́ẹ̀ káláwọn ní abá ní làákàyè bẹ́ẹ̀ ní tiwa ni àwọn ní ọ̀bá lò ẹni tó tún bẹ́ẹ̀ súnmọ́ àwa àwọn ní ìrẹ́ ìrẹ́ ẹ̀mẹ́kì ọ̀gbọ́ àáyá àwọn tó máa ń lo ọwọ́ lójoojẹ́ pé nínú látàyè ọmọ ìbéèrè wọ́n ní pé díẹ̀ ló kù ìpara tí wọ́n ní kí ọ̀bọ àbínẹ̀sì kó lò ọ̀padà yí dájú ló parí tí òjò séèyàn dá rárá orí bẹ́ẹ̀ ọlọ́run bá kẹ́sì ó kẹ́sì ọ̀rọ̀ tiẹ̀ bẹ́ẹ̀ ni ṣé ebi ní ẹ bá ń wo ìnẹ̀kí lọ́ọ̀kan ni wọ́n máa pé kí lásán wá fún ìwú tó púpọ̀ ogun bọ́ wọ́n sọ owó olè wọ́n sọ ogun bọ́ désìlà owó olè désìlà ogun bá a ti ń ṣe tán désìlà tán fọ́sọ́ tán bá wà sọ tó bẹ́ẹ̀ àti tí wọ́n bá wọ́ lókun olè lẹ́jọ́ bó gbogbo là ákàyè náà sọ fóun ó ti fi tọ́lọ́ padà náà káyẹ̀ rẹ̀ wọ́n lórí gẹ́gẹ́ wọn gbọ́ pé máa sọ pé máa dé nìyẹn máa dé nìyẹn níwò ìṣe ọ̀la nìyẹn bá tẹ̀sí lọ́ta pé fún ojú ni ẹni wòye ọ̀la iná làwọn ẹgbẹ́ rẹ̀ gbọ́ kí ẹ́n wọ́n fẹ́ dé ohun tó fi dèyẹ lọ sí bàjẹ́ òun wọ́n ti lọ da oògùn tí èdè ìpara oògùn tí èdè yọba lọ ó débẹ̀ báwo ni wọ́n ti yí dànù tó fi wá wà kó ti wà ní ọkùnrin gbogbo ọ̀rọ̀ Yorùbá látọ̀ kìdílẹ̀ yìí iṣẹ́ wa gẹ́ irọ́ iṣẹ́ Yorùbá kí làwọn náà wá lè kọ òjò máa jẹ́ sẹ̀ sí wa náà ẹ̀ ibi tá a rí pé ìfẹ́ nífẹ̀ òun náà ni pé ọ̀hún mílà nígbà tí ń bọ̀ wá ó mú ẹ̀kẹ́ wá lábọ̀ ó mú adìẹ ẹ̀kẹ́ lọ́wọ́ adìẹ yìí ti balẹ̀ báyìí wọ́n kẹ́bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ ní ọwọ́ abẹ́rẹ́ sí sẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ọba mi ọba di ilé ìfẹ́ àá ah, dáadáa ah làákàyè olóko mi ọgbà làákàyè olóko mi ọgbà owó àwọn ọ̀sẹ̀ jáwéjáwé báwọn ọ̀sẹ̀ Yorùbá ti wá bẹ̀rù ṣùgbọ́n tó tó jẹ́ wọ́n yà nípa àlákọọ́lẹ̀ tábà lákọọ́lẹ̀ tó gbórí dé ọ̀pọ̀lọpọ̀ àfihàn ọba ló jẹ́ pé àwọn àfáà ló ti lóbe sẹ́yìn ọ̀sẹ̀ bọ́ bẹ́ẹ̀ ara nígbà tẹ́ fọ́n wà á nígbà tẹ́ fọ́n wà á àpájú àwọn ọdún àwọn ọdún tó lówó tí ìwò tí ìsẹ́yìn wà bí ẹjẹ́ bí bọ́lọ́dúnkù láwọn ọdún láwọn ọdún láwọn ọdún pé bẹ́ẹ̀ pẹ̀lú tọ́tẹ̀lẹ̀ lọ ó nígbàtẹ́gbọ́ wọnú òsùn sẹ́yìn wà ọba tẹ́wàá ti jẹ́ tí ó sọ ọba ọkùnrin òfin tàbá àti ọ̀rọ̀ orí jẹ́ ọba lè wá sí lọ ó tó ní wọ́n padà á gbé òwò wọn lórí ìjẹ́ tí wọ́n máa lọ sí òwò ọmọ ẹgbẹ́ tó dúró owó lọ́gbọ́n méjì ẹgbẹ́ ní kan tí wọ́n sọ gan èyí sòun nìkan ní wọ́n jọ ọdún sẹ́ àwọn ọlọ́jẹ tí wọ́n fẹ́ nílùú sẹ́ yẹn tó pé ṣe tó táwọn ìṣe mẹ́rin wọn òun ẹ̀jẹ̀ kẹnu wọn ni ó dà tí wọ́n ló fọ́ ní lẹ́nu sẹ́ wọ́n wọ ẹgbẹ́ jẹ́bi wọn sẹ́yìn orí gbogbo sẹ́ ẹgbẹ́ ní iná sáà ni wọ́n máa ti gbé wọ́n máa ti gbé wọ́n máa ti gbé àwọn nìkan kọ́ èyí sòun nìkan ló wà níbi yìí ní àbájá tó kẹ́ ìlú ẹ̀mọ́ ìṣẹ̀ṣẹ̀ ìyẹn gan tó kẹ́ni wo kún ọbẹ̀ ẹ̀mọ́ dáadáa ọ̀pọ̀dà ní tó gbogbo káfíńtà tí wọ́n máa ń sọ ìdílé ìdẹ́yìn ogun ọmọ ẹgbẹ́ tó mọ̀ kí ní jì ògbógbó ilé ìlú sí lára ẹ̀yìn rárá jẹ́ gbólóró tó wọnú lẹ́yìn pẹ́ iṣẹ́ rẹ̀ pọ̀ ó nídi wọ́n ní ọba ní ẹjọ́ ọba nídi obìnrin ẹjọ́ púpọ̀ ní àmọ̀tẹ́bí gbọ́mọ̀ tó wọnú lẹ́yìn púpọ̀ ẹ̀lẹ́yẹ wa àbí tàbá sọ ọ́rẹ́ ẹ̀mọ́ nípa lókun kò nínú sẹ́yìn tẹ́lẹ̀ ṣùgbọ́n wọ́n sábà táwọn ọba tí ń fi ilé ẹ̀ táwọn awí táwọn yóò máa gbọ́ bẹ́ẹ̀ tó fi jẹ́ pé tíyàn bá fẹ́ gbé kí sẹ́yìn ó kú égé máa kọ́lẹ̀ lákọ̀ọ́lẹ̀ káwọn ọmọ yóò dé bá ṣùgbọ́n tí ọ̀fẹ́ ṣe lákọ̀ọ́lẹ̀ òṣùwọ́n káwọn yẹn bá padà gbé wá àìsí ohun tá a fi ń pọ̀ ẹlọ́jẹ wáyà ìsìnkú àbẹ́ lápọ̀lẹ́ ṣùgbọ́n ohun tá a fi di èdè Yorùbá yẹn a ní ábídí ẹjẹ sọ́nà ẹ̀jọ́ gbà yẹ wa ábídí ò sí fún wa kí wọ́n tọ́wọ́ nílẹ̀ o fẹ́ẹ̀ni gbogbo wọ́n sáfíà kò sí àwọn èkó kẹ̀dé ń fẹ́ràn pé ah, àwọn eléyìí ò dídì ní ń kẹ̀gbé láti wọ̀ ẹ̀sìn kalẹ̀ fún wa gbogbo èdè ní mẹ́lá Áfíríkà pátá òun láti wẹ̀ sí wọ́n fi gbé kalẹ̀ ẹ̀yìn pé tẹ́ bá wọ ábí ilé wa ọ̀yàtọ̀ sí èkó náà tẹ́ bá wọ tẹ́ bá iná bá gbọ́ igbó bá lọ́wọ́ sí igbó náà wọ́n yàtọ̀ tọ́bá lọ́wọ́ sàúsá náà wọ́n yàtọ̀ àwọn kíkì kíkẹ́ lé bẹ́ẹ̀ bá tẹ́ pa àtúbọ̀ kẹ́ ní omi ìyàtọ̀ ẹ̀yìn pé dọ̀la sí sí sí sí là ń lò ṣùgbọ́n sí sí sí Òṣogbo ẹ̀sẹ̀ wọ́n padà sí ìṣẹ̀lẹ̀ méjì ní ṣùgbọ́n wọ́n tó ẹbí nínú. Òṣogbo Ṣakí Ògbómọ̀ṣọ́ iṣẹ́ bọ̀dọ́ bá ti fẹ́ lò ó wà pẹ̀lú sí ìṣẹ̀ níta. Olúgbọ́n wèé fún yẹn ṣe gbọ́ mọ́ ikọ́ yàtọ̀ sí lásán. Wọ́n wá fún láti ìfẹ́ sálẹ̀ pé fún wọn yàtọ̀ sí sí lásán. Sí sí sí sí ní kíni ọtíkọ̀tà ní ojú òjì èdè wa mọ́lẹ̀ kò yára kájí pé ara fi wá ń bẹ́ nílẹ̀ tipẹ́tipẹ́ ni pé ara fi há ẹsẹ̀ adìẹ ara fi sí ẹsẹ̀ ewúrẹ́ ara fi sí ẹsẹ̀ màálù àwa lè àwa fẹ́ kọ bàbá kalẹ̀ ẹbẹ́nu ká mú ẹsẹ̀ rẹ̀. ẹsẹ̀ adìẹ ẹsẹ̀ rẹ ẹsẹ̀ adìẹ káyà mẹ́rin káyà kalẹ̀ rẹ kí ni ní bàbá tó máa ní. gbogbo China lọ lónìí kò sí ìjẹta tó yin èdè tiwọn oyin ẹgbẹ́ ayélujá ayélujá wọ́n rí èdè mẹ́tẹ́ wọ́n gbé ogun àwọn kẹ́kẹ́ kalẹ̀ fẹ́ẹ́ ní wọ́n ṣe bá tìrì wọ́n ó fi ti tó tó fèdè ní wọ́n jẹ́ fẹ́jọ́ lọ aláàánú ẹ̀bá ni òun ni ọba ṣe dáadáa tó sẹ̀jọ́ wá bí wọ́n sẹ̀ jókòó ní 1979 rí 1980 tó sẹ̀ ń àwọn ọ̀rọ̀ mi ṣe má jẹ́ àmà fi ayé mọ́ ayé tó sáwọn ilé ìkọ́ ṣe kọ́ balẹ̀ ayé ṣe ayé ajé ni ẹyọ àìkó bẹ́ẹ̀ ó di ayé làwọn ààrẹ mọ́ ti ṣẹlẹ̀ ẹgbẹ́tẹ́ pé ní mọ́tẹ́ máa pé eégún eégún ti lọ kẹ́yìn ìdé títẹ́nu pé jù kẹ́yìn ìdé ó ti lọ ẹbí rẹ̀ rẹ̀ ó ti ní túmọ̀ ìwọ̀n tó jẹ́ wọ́n padà sàtúgbẹ̀ rẹ̀ ní ẹni ìjòkó sí 1979 rí kí wọ́n jẹ́ kò sí ọdún táwọn ẹ̀ máa tún àwọn èdè yẹn pé wọ́n tún ṣe wọ́n tún ṣe wọ́n tún ṣe èdè wa ilé ẹ̀dá ẹbọ lọ́fà jẹ́ ẹbọ láyé ẹbọ láyé ń sábà alẹ́bọ̀ bá kó bẹ̀rẹ̀ dáa mùsùlùmí bá abábá wọn bá èdè yẹn mú á sí lọ́sọ̀ mọ́kò sẹ́ni tí ó tí ó lọ ní èdè yìí àwọn ẹlẹ́bọ̀ ló ti wà ń bẹ́ àti kọ́ ọ̀sẹ̀ bọ́mọ́ ẹbọ́ sí ajá ti papọ̀ máa tà àtàtà tí ó lọ́pọ̀ kọ́jọ́ ọ̀sọ̀ ni kọ́jọ́ pé àṣà ọ̀sọ̀ lẹ́bọ́ ṣùgbọ́n pé fáwọn tí wọ́n ń ṣe dúró ẹlẹ́bọ̀ ni wọ́n àbáyé bọ́ọ̀lù nítorí ọmọ ẹgbẹ́ ẹ̀kọ́ ọ̀sẹ̀ bọ̀. Mo tó jẹ́ kí gbogbo ẹ̀yọ́ sánú. Sọ́pá lè yọ ọmọ fún bẹ́ẹ̀. Kó o làbá tó mójú pété ní ọ̀sán. Pété ní òwúrò púpọ̀. Ọlọ́run bá ní gbọ́ wọlé ọkọ̀ ní kàfọ́ Àwọn ọlọ́run ọba aṣàkọ́lé ọmọ ànẹ́bí Ádámà púpọ̀. àkọlé yìí pọ̀ à ń tó à jẹun tó a tó ronú pé ah, a bá ti kọ́lé yìí ọ̀tún dá ọjọ́ ìjọlé àtijọ́ ẹja tó yí epo ẹ̀dá mi wọn bá ṣe bẹ́ báwọn ṣe jẹ́ bí ara làákàyè wa ń ṣe làákàyè ọpọlọ wọn ò pé ọmọ àlébí adámọ̀ ló ní làákàyè ọlọ́run bá gbogbo làákàyè tó pé láti dára tó bá wù ní gbogbo ara tó bá fẹ́ dá gbogbo àwọn ọmọ ojú omi tá ń sọ yìí lójú ayé àwọn oúnjẹ ọlọ́run ọkọ̀ ojú omi wọn ní fẹ́ńtà ni àwọn ọkọ̀ ojú omi ń pákó ni ń pákó wọ́n kẹ́ ọ̀pọ̀ ní gbogbo àwọn èyí tó ti pọ́ọ̀tì sí lọ́sọ́mọ̀ ṣàlá ọ̀pọ̀ pléènì ń fọ́nú mi àwọn jẹ́ tí ń fò nínú mi street ó wà nínú ọkọ̀ ojú omi street right street right ìlú nínú ọkọ̀ ojú omi nínú orí ọmọ ọba ti fún ọmọ àdẹ́bí adama lákàrí ilẹ̀ pọ̀ bọ́bá ti lè ló sí wọ́n ti lẹ̀kùn rẹ̀ fára lórílẹ̀-èdè púpọ̀ wọ́n jẹ́ kí láta ìjọra ìlọ́wájú ẹwọ tí fọ́níṣọ́ bá ti bá ti nǹkan ní ìkalẹ̀ ká ní pé ìjọba jẹ́ pé wọ́n lè rẹ̀ pẹ̀lú láàpọ̀tẹ̀ tí tàbá fún tàbá fún ọ ní 10 million tó lè fi nǹkan ní ìtọ́ ìpé fún ẹni tí ò lérí láyé ọ̀yẹ́gbà káwọ̀ bó ti ẹni tó gbà tó bẹ sùn tó sùn tó sùn tó sùn látà yóò dé ní wọ́n bá gbé ibi ní fún wẹ́dà tí àwọn kẹ́kẹ́ ní ìfẹ́ ni kí o ṣe bẹ́ẹ̀ ń ronú fún rẹ̀ gbogbo àwọn aṣọ táwọn èèyàn láti fi bádájú wa wọn sọ múra àbọ́kẹ̀ tí ọmọ kò dá àwọn ohun tàbí tán tà lọ́jẹ́ àti tó àwọn lọ́jẹ́ ẹ̀yà tẹ́ wákàtí mi báyìí ti jókòó wáyé ká láti ẹsẹ̀ o ẹ̀ka tó lọ́yẹ̀ káṣẹ́ báyìí káṣẹ́ báyìí nígbà tó rí oríṣi mẹ́ta jáde ìtàbá tẹ̀lé ìtàbá tẹ̀lé ìrọ̀lá ah, àbó nìjà wọn ẹ̀kẹ́lẹ́ ọjà tàbá ìfẹ́ jáde tó lọ lọ́rẹ̀ wà yọ rẹwà tẹ́lẹ̀ ní tẹ́lọ̀ ṣùgbọ́n èyí tó ṣe kalẹ̀ ní ọ̀rẹ́ nira ayé lákàyè ò ní tẹ̀síwájú ibi tí lákàyè wọ̀ bá jiná dé pàpà jùlọ à ń jẹ nǹkan tútù nǹkan tútù ń bẹ́tà ń jẹ bí wọ́n táwọn China ṣe hẹ̀wá lé mọ́tò tó ṣe pé wọ́n fi gbogbo àwọn kẹ́míkà àwọn fatalaisa bá ń fi bì síbẹ̀ náà àwọn àǹfààní ti tẹ́lára tútù yẹn náà ó tó padà ní ìbàdàn tó sọ pé kò sí gbogbo àwọn ọ̀tàrẹ́sà burúkú tó ń fi fífún wa yìí àìsàn tó yóò tàbí ẹ̀fọ́ kọ́ tá pè tí ń sí wa rẹpẹtẹ látara àwọn kẹrin rẹ̀ ṣùgbọ́n síbẹ̀ lákà ìyẹn bí tún pè sí ohun tí yá mọ̀ pé pè sí ni pé gbogbo àwọn ilé ẹ̀kọ́ tí wọ́n gba wọn náírà tí wọ́n ti máa kọ́ wọn léèwé lówó láwọn orílẹ̀-èdè lágbàáyé ọmọ Nàìjíríà bá lọ bẹ̀rẹ̀ àwọn orílẹ̀-èdè gbogbo gbogbo orílẹ̀-èdè kódà nípa orílẹ̀-èdè number one two three four five to ten ọmọ nàìjíríà lẹ́bàá mẹ́ wọ́n lè jẹ́ yorùbá haúsá yorùbá haúsá yorùbá haúsá ṣùgbọ́n number one to ten ọmọ nàìjíríà láwọn ọmọ orílẹ̀-èdè wà ní àkáyè wọn wọ́n ní òtó ti wájú òtí bó ní ẹ̀sìn lọ́sẹ̀ ìdájọ́ ìjẹkúra rẹ̀ ilé oúnjẹ ti wà tọ́lọ̀ jẹun wọ́n ti fún ọ lówó kò sí wọ́n fẹ́ fọ́tọ́ fún rẹ̀ ọba ti ẹjọ́ sí ipò tẹ́nu ọ̀nà wọ́n mọ̀ ọkọ wọ́n mọ̀ ọkọ̀ eré Yorùbá máa ń pé bàjẹ́ ló jẹ́ gbogbo àwọn ọlọ́pàá àwọn àbáàdá ní ilẹ̀ Yorùbá tó padà tó wà sí àwọn dr fadé àwọn dr sáwàkù èèkè ńlá ni wọ́n èèkè tí ẹ bá fi ṣe pọ́ńtì ṣe pọ́ńtì dìgírí àjẹgírí lórílẹ̀-èdè olórílẹ̀-èdè ẹ̀wọ̀n ọmọ ọdún fẹ́ńdẹ̀. tọ́ọ̀pù yẹn ẹni ọba sẹ́kọ̀ọ́ dìde lọ́mọ àwọn olókè lókè láyé gbogbo àwọn abáta sọ fọ́nà ìjìnlẹ̀ ẹgbẹ́lẹ́sì fọ́sílá ẹgbẹ́lẹ̀ bẹ́ẹ̀ ẹgbẹ́lẹ́sì tó háì nígbà tí ẹ bá ń gba ọ̀ndẹ̀ ọ̀ndẹ̀ ọ̀ndẹ̀ gbogbo ọ̀sẹ̀ lẹ́yìn àwọn ọ̀sẹ̀ kẹta máa jẹ́ kí 94 95 ẹ̀kọ́ bá gbogbo ẹ̀kọ́ ọba lọ ninety seven percent ninety eight percent kí ló dé. ẹ wá wọ ọmọ ọdún gẹ́gẹ́ tó yẹ kó fẹ̀lú ti èdè yẹn gẹ́gẹ́ tó fẹ̀lú tẹ́kù èdè rẹ̀ ó lè máa lọ bá kékeré kẹfà sí i. yọ máa lọ bá ṣùgbọ́n gbogbo tó gbà lójú ní nàìjíríà ọmọ nàìjíríà kẹ́ di ẹ̀mọ̀gbọ́ lọ lọ bìkan òbí ẹni ẹ̀yìn bẹ́ẹ̀ máa ẹ̀wà ìwòye àwọn dókítà tí wọ́n gbọ́ pé iṣẹ́ yọ nínú ìdíyà wọ́n fi sẹ́lẹ̀ iṣẹ́ fẹ́ gbà wọ́n fi iṣẹ́ burúkú wọlé lé nígbà wọn wo owó ti bẹ̀rẹ̀ àrí méjì tí sẹ́mẹ̀ sílẹ̀ tí sẹ́mẹ̀ sílẹ̀ tó ṣe pé lé wẹ́lẹ́ yìí ń gba seven hundred thousand káwí bẹ́ẹ̀ wọ́n wá rẹ orílẹ̀-èdè kẹwàá ń pè wọ́n òun ló wọ́n máa ṣe six million lóṣù ọmọ bẹ́ẹ̀ wọ́n rà á ó lè à sí ìṣẹ́gun ńlọ ní tọ́pọ̀ àrẹ náà ẹ̀mọ́yẹ àwọn dókítà tó forílẹ̀-èdè yìí lẹ̀ nítorí wọn rí wọ́n rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó rárá kò tó rárá iṣẹ́ àti ìpínlẹ̀ ní wáyé ṣùgbọ́n títẹ̀ ní kí wọn bá ṣe ṣe àwọn Báwọn tó ń fi ilẹ̀ báyìí lọ, wọ́n tí orí bẹ̀wọ̀ náà wà láàrí bẹ̀wọ̀, káàkiri ọ̀sán tẹ̀ máa rí gẹ́gẹ́. Táàmà rọ́ mú lẹ́nu. Ṣùgbọ́n báwọn tí wọ́n ń bẹ̀pẹ̀ tí mú lẹ́rú fún àwọn tí jẹ́ lágbàáyé fún ìpé ká ọ̀nà ẹ́jì. Mọ̀lẹ́bí tí ó fẹ́ tó súnmọ́ tó súnmọ́ ìfẹ́ fẹ́ fi ọkọ àtìyàwó. Ni wọ́n gba ara náà bá sọ́ọ̀tì tòdí yá. Ọkọ dọ́kítọ̀, ìyàwó dọ́kítọ̀. Àwọn méjèèjì bẹ̀rẹ̀ ọ̀hún. Mọ̀tínà wọn dé. Mọ̀tínà ni wọ́n wá ọkọ àtìyàwó tòbí ẹgbẹ́ àwọn lọ́wọ́ kan ẹwọ́n ẹwọ́n ṣe gbá ọmọ nàìjíríà ti sáwọn orí bí áá ah, ah, ìyí ìdí làgáyò sàárò ẹ máa bọ̀ wọ́n tó rí pé pàtíkà jọ ẹni pàtíkà ní ẹ̀sẹ̀ èsì ti wà ń lẹ̀ ẹ máa bọ̀ nàìjíríà yìí ni ọmọ ojútó wa àwọn èèyàn bá nílà àkáyè púpọ̀ kan ọ̀bá ní lágẹ́gá ju bó ṣe wà lọ ṣùgbọ́n síbẹ̀ náà ẹ ọmọ kánò pé ó ṣe fọ́sí yẹ sanfẹ́ ṣe pé ó ṣe pléènì tí wọ́n ti fi kíní gbé lọ sí amẹ́ríkà bẹ́ẹ̀ lọ nítorí wọ́n fọ́sí yẹ sí tí ọba ti wù tó ṣe fọ́sí yẹ tí wọ́n ti fi sálọ sí amẹ́ríkà fi sálọ sí wọ́n ti gbé ní kánò tó ṣe pléènì fún rẹ̀ òun ti wá wà lọ́wọ́ fi ìdíje pé tá máa ronú àwọn máa bọ́ gbé ronú yẹn jáde wọ́n gbọ́ owó sẹ́yìn gbogbo tẹ̀sí ní rẹ́ńtì orílẹ̀-èdè ìmọ̀ yóò fi ní rẹ́ńtì ẹ̀kọ́ rárá gbogbo tó ṣẹ́ka àwọn orílẹ̀-èdè tí Canada náà ti padà jáde ní sísàlọ̀ sí Canada sí Canada àti orílẹ̀-èdè wa àwọn ọ̀rí tó fọ́ tá a bá wọ́n lẹ́yìn bọ́jẹ́ tẹ́lọ̀ náà lórí ẹgbẹ́ ló àbọ̀ bọ́jẹ́ kálẹ́kọ́lẹ́ ní orí ẹgbẹ́ àbọ̀ ó wúlò ṣùgbọ́n ìwà wá ní àtẹ̀ǹtẹ̀ ìdí òde ìfọ̀fà ń bẹ̀gì ìdí ìfọ̀fà ń lọ́mọ ara ìgbẹ́ bá àwọn agùnbánirọ̀ tó bá ń fẹ́ jáde wéwéwé wé ọjọ́ káàbù lẹ́ẹ̀mẹ́ta wọ́n parí kíní ni wọ́n gbẹ́sà sí géèjì níta wọ́n lọ mọ ọ́tọ́ lọ sí láyé ọba lọ gbé mọ́ nàìjíríà ò tiẹ̀ fọwọ́ gbé ara àlàáfọ̀ yìí ti gé tó jẹ́ gbogbo yẹn ibi tó yẹ kí káàpì tẹ̀rẹ̀ kan tá a bá tẹ̀lé ilé gbogbo ẹ̀ ipò ṣe ó kàwé dédé fún ṣe wọ́n ẹ̀ ó sì wà rẹ́jísítà lọ́dọ̀ ìjọba ọ̀yẹ́ kíjọba ọjà àlàáfọ̀ yẹn mọ́ tí gbogbo dọ́kúmẹ́ntì yóò ti wà ńlẹ̀ wọ́n máa ọyọ̀ wọn fi ọgbọ́n máa ronú pé ibo ló ń wúlò pẹ̀lú sàtíkètò onílọ́wọ́ ibo ló ń wúlò ló ká wúlò fún àtàrí bí àṣẹ tí mi ò tí mi ò ṣe àgùnbánirọ̀ yẹn tí mi ò ṣe àgùnbánirọ̀ yẹn ṣùgbọ́n kò sí ọlọ́mọ bó ṣe fáìní ìwé fún ẹ ọlọ́mọ sọ àmúwá wàhámánáhùn fèrè bá pè wá lè bá ṣáà nínú àkọlé tá a ṣe fún ọmọ ànẹ́bí ádámà wà hàmànáhùn fìlìbọ́rẹ̀ wà lùbáà àwọn ọlọ́wọ́n ọba a fún wọn láàyè wípé tí wọ́n bá fẹ́ ṣe lórílẹ̀ wọ́n fírí láti ṣe ẹni wọ́n bá ilé tí wọ́n bá fẹ́ kọ́ ọkọ̀ tí wọ́n bá fẹ́ ṣe sórílẹ̀ oko tí wọ́n bá fẹ́ já lónírẹ̀ẹ́rẹ́ tí wọ́n fa nẹ́sí tí wọ́n fọ́ bí sí àti ni wọ́n fún yín bẹ́ẹ̀ náà ni wọ̀lẹ̀ bá ṣá ìwé bá fẹ́ ṣe nínú múlò tó ṣe pẹ́ wò pé ẹ̀ nídi wàhálà tẹ́sẹ̀ máa sọ sínú rẹ̀ tẹ́sẹ̀ máa pẹ́já ayé onídi gbogbo ilé wọn ẹ̀kẹ̀ ti dá akíní sínú ẹ̀ èèyàn máa bá ti ń lọ wọ́n bá di àárọ̀ ọjọ́ kejì mo sọ ẹ̀dà yẹ kó jáde ọlọ́lọ́mọ ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn kìtìkòtì kìí ṣe jáde ká ọlọ́lọ́gbọ̀ ìgbẹ̀lẹ́gbẹ̀ wọn àǹfààní kìtìkòtì kásọ sọ pé inú sàlẹ̀ odò àwọn àǹfààní wo ní fẹ́ńsẹ̀ nínú rẹ̀ ní yọwà àti ẹ̀kásẹ̀ ẹ̀rọ olúgbó lẹ́sẹ̀ kóyọ̀ jáde inú àwọn diamond máa wà òkúta ni wọ́n jẹ́ ṣùgbọ́n wọ́n òkúta afúnyí ní àwọn agbẹ́yìn tí kò yẹn ẹlọ́kọ́ ó wúlò fún yí kò sí fún ẹ̀dá ní ìlàyé ẹ̀rẹ́ kò fi òdè nílà ká ìwé lé àlùjẹ̀nú fi òdè nílà ká ìwé lé ọmọ àlẹ́bí adama na pété kò bẹ́ẹ̀ wọ́rọ̀ zàpọ̀ náà ọmọ ẹ̀rẹ́ tó ń ṣe àtúwá sí àìsèkì fún yí nínú àwọn kẹ́kọ̀ọ́ mọ́ láwọn àìsèkì lónìí

kódà yọ máa wò ó ju kó kẹ̀sí lọ lójú kọ́ lọ ibi tí ó rí dé tí ó rí ti sáà lálálálá lágbàáyé títí tí ó rí ní wọn pé ẹnìkẹjáde ìyá àtàwọn ọmọ rẹ̀ mẹ́ta lọ rajà ọmọ kéńkéé ó ti wá jalè ẹ báyìí wọ́n wá fi ọ̀dẹ̀ ìdòwò tó ń tọ́jà yẹn kó fi sínú ẹ̀wù àgbà ìtọ́jàgbà àwọn nígbà tó wọn ti mọ̀ pé àbúrò òun gẹ́gẹ́ jalè wọ́n fẹ́ bọ́ sábà yìí kìíní ń fún wọn ní sígínà pé wọ́n jà kankan lólè wọ́n fẹ́ bọ́ sá wọ́n tún dá wọn padà wọ́n tún bí wọ́n ti wọ́n ti fẹ́ owó wọ́n tẹ̀ wọ́n tún fẹ́ parí wọ́n tún fẹ́ bọ́ sá kí ni ẹ̀tún fún ọdún ìgbàgbé tọ́mtì kan bẹ nínú ẹrù ní ọkọ̀ wọ́n sì rà á di pé wọ́n kẹ̀lọ́ ọ̀rọ̀ wọn ní ìrírí wọ́n bá rí bí ọmọ kékeré yẹn ti ja nǹkẹ́ yìí ọkẹ́ ti sínú ẹrù àti rẹ̀ òun ò sì gbé nǹkẹ́kẹ́ sí ọmọ kékeré gbé nǹkẹ́kẹ́ òun fúri ẹ̀gbọ́n náà gbà tó wọ̀ sí mọ̀ pé ọkùnrin gẹ́gẹ́ sí ẹrù òun náà fúri tó ti wá di gbọ́n padà sọ fún gbọ́dọ̀ ìyàwó ọmọ ọmọ ìyá ni ọ wà wọ́n yà lọ kọ́ wọn kọ́ púpọ̀ bàbá kọ́ wọn kọ́ púpọ̀ ni wọ́n lè wọ́n lè máa jẹ́ lè gbé fọwọ́ tó wà ara báyìí wọ́n yà lọ padà jìyà àti kọ́ọ̀tù lọ padà dọ̀mí mọ́ ọ lọ. ṣùgbọ́n lónìí tó ṣe kéde gbogbo gọ́ọ̀bù táwa ń tá ń dàbí cctv ó ti rò ó fi jẹun ṣùgbọ́n àwọn tó jẹ́ wọn títí láyé ó lè má ju kékeré náà lọ yóò ní yóò ní gbogbo yóò tó bá fẹ́ tẹ́lẹ̀ nínú ẹjọ́ jẹ́ ìtọ́jú sọ́ọ̀bù gẹ́gẹ́ wọ́n ti wà níbi títí tó wà ẹ̀yìn sọ́ọ̀bù náà ibi tọ́lọ́ wọn bá mú ìṣẹ̀ ní ayé rọrùn kó wáyé lónìí tí ò le ibi tó jẹ́ ọrọ̀ òde kò síbi ọwà lágbàáyé owó òde lẹ́nu àkáǹtì rẹ̀ ọba ti ebi ní àwọn atm tó yẹ kéde ṣe atm kílẹ̀ kọ rẹ̀ àwọn masters atm láti masters lóògì kò sí ibi tó ọba jẹ́ lágbàáyé tí atm yẹn wọ́n tún kiri wọn tí ọkọ̀ change ẹ̀ tó wó sí wọn ni yóò change ẹ̀ pápápá owó tí wọn náà kọ̀ jáde fún yóò sì sọ fún pé àti jayé báyìí fún àkáǹtì rẹ tí ò lé rárá tí ò lé rárá tí sáyé ti rọrùn nínú ọ̀rọ̀ ìgbàfọ̀nà hàn ẹ̀dẹ̀ pẹ̀lú àti jayé ti kìí nínú ọ̀kẹ́ mọ́ lójú rẹ̀ rẹ̀ láti ẹkùn yìí ọlọ́pàá ń kó wọ́n sákèésì ká lè bá àdúgbò tó lọ́pàá pé á àdúgbò tó lọ́pàá èyí fẹ́ gbé sixty thousand lásẹ̀ lọ sixty thousand mo rẹ́ ti gbé gbà tí lébọ́ wọn bí tí wọ́n lọ èlò jáde wá ní lébọ́ wọn bí gbàtà rẹ̀ èlò wọn tó tó sixty thousand à ń wẹ fún mi iye báńkì ti gbówó lọ wọ́n tó tó bí ń gbà ní ìfúnpẹ́ sí bẹ́ẹ̀ fifty nine tàbí sixty nine lówó tó tóbi ṣùgbọ́n lónìí. bí tó lọ́rùn dé ọlọ́jà bá tajà tó lè pé nílò lówó yìí 70 million ọkà pé tọ́ǹkì ní ẹwà ní tí wọ́n ti kúrò ní wọ́n máa gbówó lọ báńkì tọ́wọ́ fẹ́ hẹ̀rẹ̀ lé mọ̀tò fẹ́ dáyẹ̀ láti kẹ̀pẹ̀ wọ́n fẹ́ pé sílẹ̀ lọ́wọ́ lówó lọ́wọ́ bẹ́ẹ̀ kó sínú báńkì òun níwá lójú ẹsẹ̀ ni wọ́n gbọ́kadà yìí àwọn olùsí owó ni ó ṣe báńkì ni wọ́n tilẹ̀kùn tí wọ́n tilẹ̀kùn ní sẹ́ńdì òní sátidé à fẹ́ni sọ́lá wọn bá jogún owó wọ́n wá gba àlejò kódà máníjọ ni mo ti rán wọn kẹwọ mo ti rán wọn kẹwọ wa mi náà lọ báńkì pápá àwọn ti wọn ti báńkì kò sígbà tí bá gbé ìdílé e kò sígbà tí mo ṣùgbọ́n yóò jẹ́ pé wọ́n tó yẹ omi láta onítùmọ̀ lọ́dọ̀ wọn nínú orin tọ́lọ́wọ́n bá ṣe owó yìí sí lórí ìdí gbogbo owó ẹ̀ gbogbo jọba ní transfer àwọn kọ́ńtì kẹ́tì wà bẹ́ẹ̀ kọ́ńtì wà débẹ̀ wọn owó ẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ wọn orí ń ta ọ̀sà ó ti jówó rẹ̀ atm ti padà òsì wàhálà tó ti wọ́n náà ká ń ti tiẹ̀ nítorí òdíyà téèyàn bá ń bọ̀ láti inú kan bọ́ sílùú kan wọ́n á fẹ́ já tá mú ọ̀tẹ̀ ní ìdáàmú mọ́tò tí mọ́tò bá ti ń gbẹ́sẹ̀ lé orí wọ́n ti tẹ̀sẹ̀ ohun títí ìbáyé bá ti ń gbẹ́sẹ̀ lé láì automatic kìnnìkìnnì àwọn ọjà nínú àkáǹtì ẹ̀yìn fúnra ọ̀sẹ̀ ní ti ké ẹgbẹ́ fífi dẹ̀ ẹ bá fún ìfífi hàn ah, ní kí ayé ló ti pẹ́ lélẹ̀ lójú ẹ̀jẹ̀ mo ti jà gbogbo dọ́kúmẹ́ntì rẹ̀ nípa àwọn fọ́fáìlì rẹ̀ tẹ lọ́dọ̀ ìjọba níbi tó lówó mọ owó rẹ̀ yẹ owó rẹ̀ tẹ lọ́dọ̀ wọn ó ní ojú wọn náà bá lọ́wọ́ lóṣù lọ́wọ́ ọwọ́ lọ sáré ní bó ti lọ tó ti yẹ lọ okú sínú ọ̀rẹ́ ó sì ní ọ̀sẹ̀ nídi wọ́n máa lọ sí pé owó dà owó dà ní wọ́n kẹ̀ wo plane number rẹ̀ wọ́n fẹ́ ṣe pé plane number jáde báyìí ló gbogbo jáde ló gbogbo jáde pápá ìwọ náà ló dúkú tó yìí títí ti yọ bá yọ nínú nínú nínú àkáǹtì òdídì àti ń lọ kọ́ọ̀tù fún gbogbo àwọn ẹjọ́ kéékèèké rẹ̀ àwọn ẹjọ́ ẹ̀rìmọ̀ ẹ̀rìmọ̀ láti fi máa lọ kọ́ọ̀tù fún rẹ̀ ọlọ́pọ̀ balẹ̀ máa kọ́ba tó ilé ìdíwà ilẹ̀ ẹ̀sìn tí máa ń jọ bí fíìmù ní pé ṣé báwọn akẹ́kẹ́ wọn ti ń láyé rẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yìn ayé làwa wà ó ẹ̀yìn ayé ẹ̀yìn ayé làwa ó wọ́n ti pé bàtà ń lọ ọmọra èkó nìkan láti lókì wọ́lọ́ọ̀ òtẹ́ẹ̀lì tá a sùn lébù láti lókì gbogbo òtẹ́ẹ̀lì yóò pátá wọ́n kì í ẹ̀ lẹ́sìn kí gbogbo ohun dẹ́gbà tí ò ní wà láti òtẹ́lì kan fún wa ní Egypt ẹni bá jọ súnbẹ̀ bó di alẹ́ ó ti fẹ́ẹ́ jẹ́ra ó wà lórí ìyàwó wa bó wà lórí ìyàwó wa mo bá lọ gbẹ́yìn síbi èyí tí yóò ti sàlọ̀ àlà mo gbẹ́yìn mo kúnlẹ̀ ẹ̀bẹ̀ mo sábì ṣe kó mi ọ sábì ṣàtìmíra nínú ẹ̀ tí wá rí kẹ̀kẹ́ lálẹ́ tó wò ó ti dáwọ́ jọ́pù ìsàfẹ́ pé apàdà ní. nítòpọ̀ ilẹ̀ ti mọ òun jẹ́rẹ̀ nítòpọ̀ Egypt òun jẹ́rẹ̀ nítòpọ̀ ọba di pé afáàyí wà bóòlẹ́dẹ́ ìfẹ́rẹ́bí ìlànà bóòlẹ́dẹ́ láti orí ìrìnlẹ̀ láàbúdí ẹ̀ èèmọ̀ máa ní sígnà láti ní méjì ẹni ẹwọ́ kẹ̀kẹ́ kí ni iṣẹ́ wà sí pẹ̀lẹ̀ lódodo ibi láti sí láàrin àti sígínà ní wọ́n ẹ̀jẹ́ ọmọ ẹ̀lẹ́ ènìyàn lọ́kẹ́ rí sígínà alẹ́wọ́ báyìí omi ń dà jí ah! títí títí ọba wọ́rọ̀ máa gbé wa ní gbogbo omi ní ìwọ́n yìí ah! gáà ìjọkú pò làwọn ilé ìdí wa àwọn àti ìdí ìjọba wa dà áà ah! jáwọlé ọjọ́ ọjọ́ ọ máa slow slow slow ìdásílẹ̀ ọ̀rẹ́ ní ẹ̀bá tí wàá pè ní ọmọ yà ọmọ ti yà yọmọ ti yà ọmọ ẹ̀bá pẹ́ mbẹ́ yọmọ ti yà lórí yọmọ àdà bàbá ti ká ọgbọ́n mi báyìí yọmọ àti èkó díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ lórí stop bàbá tó ní kò kàtà tún ẹwọ ó tún ní sígínà yẹ ọtẹ o níwọ̀n dára nínú amúláyé àdẹ ìbílẹ̀ wa rí nǹkan mi ti wọlé o lórí kí ni o ta ìdààmú eléyìí ló jẹ́ kí mi ní orí mi ìwọ máa wo ọba jókòó lórí tọ́lẹ́tì wọn tí nǹkan òun lè ti ọwọ́ jáde ní ó ti bá mi búrọ́ọ̀sì gbogbo abẹ́ mi ní ibi ẹbí òdúrẹ́ yìí ó ẹ̀ẹ́ ìṣẹ́bẹ̀lẹ́ ìjú ọ̀rọ̀ èyí tí kí wọ́n lọ́sẹ̀ bá bà fún ẹ ǹjọ́ sábà rẹ̀ jọ mọ̀ fójúmọ́ ní ọ̀pọ̀ tí ò níbi wàhálà ah! tán bá sọ pé lódodo à ń tí ìyà lórílẹ̀-èdè wọn sáfẹ́dí kẹsọ ni pé ká má máa wo ẹni ọba jù ní lọ ẹni tí ò tó wà ní káwọ́ káwà ní ọwọ́ àwọn èdè jẹ́ àwọn ọ̀kíná fásó àwọn tó gbóòrùn àwọn yóò lè máa dúpẹ́ gbọ́ta ah, láti máa ti dúpẹ́ fọ́lọ̀ wáyé ńlá ó jẹ́ pẹ́lú ọmọ ìgbé pọ́sítì nílò ẹ̀fẹ́ rẹ̀ ìṣòro ẹ̀fẹ́ wálé mọ́ tí kìlá tó wá tẹ́lẹ̀ ní ìyà ní ó ilé ìwòsàn tí ò sí gbà kẹ́kẹ́ ó jẹ́ pẹ́ àwọn tí bẹ́lọ́

Ọlọ́run kó sàtúnṣe orílẹ̀-èdè wa. Ọlọ́run bá ní pé wọ́n pàtàkì náà hàn. Nínú orin bá ọlọ́run bá tó wá ṣe fún Màdébì Ádámà, pàtàkì náà hàn. A tàgbéga wọn, a gbé wọn ga, a náà tẹ̀sí lórí gbogbo ọ̀pọ̀lọpọ̀ Gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn ọlọ́wọ́ bá dá. Ìwọ̀n náà wọ́n bá dá ní kẹma ronú. Ta ló ti lẹ́nu àpọ́lé tọ́mọ ìdí ìdí. Kódà tí máa màláìkà yìí. Ọlọ́run ọbọ̀ sórí wọn orí kẹ̀kẹ́ dáwà dáwọn orí wa yìí. Wọ́n ń sáfù wa yìí. Àwọn òní sùn, àwọn oṣù sùn lọ báyìí. Wọ́n dojú wa. Wọ́n ń sáfù wa yìí. Sórí ìlú ayé náà. Bí ọlọ́run bá ní àjùkọ̀ tó ga ọlọ́ọ̀bá ní pé yá ó mà. lọ́jọ́ èyí tá máa tó gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn ìmáàmì pẹ̀lú ìmáàmù wọn àwọn olùmọ́ ní pé ìjẹ̀bí ń pẹ̀lú ànẹ́bí wọn kọ̀ọ̀kan ànẹ́bí ìjọ kọ̀ọ̀kan a máa fi pẹ̀lú àwọn èèyàn kọ̀ọ̀kan àwọn olùmọ̀mí sọ pé rárá bí ìmọ̀mí ayé bí kìtàbí yìí a máa kò wọ́n pẹ̀lú àkọọ́lẹ̀ tí wọ́n kọ sí wọn lọ́rùn ìta sí lọ lẹ́yìn a máa pè wọ́n pẹ̀lú àkọọ́lẹ̀ èyí ti tẹ́lẹ̀ ń kó wa wọn àwọn olùmọ̀lẹ́ apá tó fẹ̀ sí sọ pé ọ̀rọ̀ yẹn ló sì kú régéjú wàá bẹ̀rẹ̀ kọ́ olùwọ́ àlùkárújà òun àwọn tó wọlé torí pé ọlọ́run bá ní pé ọkùnrin ṣe é àṣọjá òbí ìmáàmì kò bí gbogbo nǹkan àwọn ọlọ́run ọba ti sínú aṣáájú kan hà wọ́n ní pé ọ̀sẹ́ni kẹ́kẹ́ tó sọ aṣáájú di ìmáàmì kò bí sí ìkẹ́kẹ́ tó fi kìlá ẹn kò bí pẹ̀lú ìjẹ́ra tó fojú hàn iná ló túmọ̀ sí yọ́mọ̀ lẹ́jọ́ ogun da ìrántí ìmàmíhìm ọjọ́ tá a máa pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn kọ̀ọ̀kan ìkìtàbí pẹ̀lú àkọọ́lẹ̀ tá a kọ́ọ́lẹ̀ tó lè orílẹ̀ ayé iṣẹ́ ẹ̀rí tó ṣe iṣẹ́ aburú tó ṣe á máa pè wọ́n. ẹnì yóò sábà wá ń tíra tiẹ̀ lọ́wọ́. Thank Fàwùláyíkà yẹ́kọ́rọ̀ wọn náà ti dáadáa. Àwọn yìí, wọ́n máa bá wọn ka tírà wọn. Òun ní ọ̀fẹ́ ní wọ́n bó wọn kà á. Gẹ́gbọ́lọ́ bá sọ nínú ayà ní, fàámà máa ní ó bí ti dáadáa obì ní ọmọ tèmi lé mọ́ ẹbá ń kàá ibi tínú rẹ̀ ọmọ àbìdé bẹ́ẹ̀ wá ní nínú ayà yìí ọlọ́run bá ní pé fàwọ̀lẹ̀ ayíkà yàtọ̀ àwọn ẹlẹ́bí ta àwọn èyí ni wọ́n máa ka síra wọn wọ́n lè máa kà láyé ìlànà ìlà أعمى فهو في الآخرة أعمى ومن كان في هذه أو لمن كان في هذه بمعنى في هذه الدنيا في هذه الحياة الدنيا gbogbo ẹni yóò tó bá ẹ̀tọ́ bá ń bẹ lórílẹ̀ ayé wọ̀húwà àmà à ọwọ́ ọkọ̀ ọkọ̀ lójú lójú tinú kó fi mọ̀nà kó fi jọ́lọ́ wọn ọba mọ́ ọ̀pọ̀ lójúkú mẹ́ irú ẹni bẹ́ẹ̀ fàwọ́wọ́ akẹ́lẹ̀ ààrẹ àti káàkọ́ lójú náà níjẹ́wé alùpùpù yàmà àníjẹ́ ọmọ náà níjẹ́wé alùpùpù yàmà náà nínú òkùnkùn ni ó wà wà lọ́lù lọ́lù lọ́lù ìjọ gbé dàgbé ìdáyàmá ọlọ́run kọ́ bá tù wá lọ́nà ọlọ́run bá wá gbé àwọn àyà ẹwà àyà ọlọ́run wọn bá fẹ́ ń pàkíyèsí àtẹ́lẹ̀ lọ́dọ̀ lọ́wọ́ àlọ́ ìṣẹ́lẹ̀ ọlọ́run bá Wàyí ń ká bó ti ẹ̀jẹ́ pé àwọn kèfè wọ́n fẹ́ kí ni wọ́n fẹ́ lè yẹ ìnú nẹ́kà wọ́n fẹ́ fún fìtínà sọ́rọ̀ àtìlẹ́bí lórí kí ni a ní lẹ́bí àwọ̀ àríná lórí iṣẹ́ ẹjọ́ tà pé wá fún wọ́n fẹ́ lè fìtínà kẹ́kìnà ń bẹ̀ fìtínà wá ní ìṣẹ́fẹ́ yà àlẹ́ ìlà ọ̀rọ̀ ìgbéra ìrẹ̀mọ̀ mọ́ni gbogbo ọmọ bá sọ fún gbogbo ẹ̀kọ́ náà lọ́ máa sọ tó lè máa yí ní ọmọ àpárọ̀ mọ́ lọ́wọ́ ni ìwọ̀n wọn bó rí ọ́fẹ́ sọpọ́nà wọn bá sọ ọ́lẹ̀ tó bá sì lè ṣe lẹ́ àpò ní ọba ṣe dáadọ́ ní bẹ̀rẹ̀ sí ìyẹn tó tẹ́rí alẹ́ ní àgbọ̀ ìrà ìwọ̀n tó wọn sọ táwọn ọlọ́wọ́ bá bá gbé wá mọ́ wọn fẹ́ dáhùn ọba ṣe lè kẹ̀kẹ́ wá tó yí mọ̀ tó kẹ̀ lọ́gbọ̀dọ̀ gbé ọlọ́wọ́ bá yà lọ́ ẹ̀rẹ́ Muhammadu wọ́n sọ ọmọ títí pé tó bá lè ṣe bẹ́ẹ̀ wàyí dání tọba jẹ́ bẹ́ẹ̀ na àtà ọ̀gbọ́n Òjíṣẹ́ látọ̀dọ̀ Ọlọ́run, àwọn sì mọ̀ pé àwọn ti gbé sẹ́nu ìwú, wọ́n yàtọ̀ sí tọ́lọ́run, máa wí báwọn èèyàn ẹ̀bẹ́ ni wọ́n máa lọ́wọ́ nígbà ọlọ́run padà ní ìwífún igbó òun nìfẹ́ kọ́ lọ́lọ́run ọba mọ́ gbogbo àwọn òòṣà yìí ẹ máa jọ́sìn báwọn náà ẹ̀kọ́ ọ̀gá títí mọ́ wọ́n ti wọ́n mú wá táàmọ̀tì ọlọ́run bá wá ń tú àṣírí eléyìí wọ́n fẹ́ wá tẹ́lẹ̀ ẹ̀kọ́ òun fẹ́ mú ọlọ́rẹ̀ ayò ṣé kó mo ṣe bẹ́ẹ̀ wọ̀láwọ́lá Thank ọdún kánú. wàláwúlá tí èé bá ṣe pé àrùn tàbílẹ̀ẹ́ká a fi ẹsẹ̀ rẹ̀ Muhammadu nílẹ̀ a àwọn ọlọ́wọ̀n ọba fi ọlọ́kẹ̀ balẹ̀ ajé tí ó ní ìgbóhóṣẹ́sẹ́ làkọ́lé tí ń tà dáró kánú ilẹ̀ ilé ṣe ní àkọ̀lélá wọ́n náà bẹ́ẹ̀ jẹ́ pé wọ́n tán díẹ̀ ọbẹ̀ ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ wọ́n mọ́ mọ́lù bẹ́ẹ̀ ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ tí èbá ti pa àbẹ̀sẹ̀ ìrìn ẹ̀rin ẹ̀gbẹ́ lá ọgbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ká ní ọgbà ìta àbáfẹ̀sẹ̀ ìrìn ẹ̀rin ẹ̀rin ẹ̀rin fífi ṣàtẹ̀ǹkà ọ̀fẹ́ sí ilé yìí ṣe àǹkọ̀lì rẹ̀ díẹ̀ nínú wọn ń gbọ́ sí yẹn ọ̀fẹ́ tẹ̀lé náà sí ìbá ìbá bẹ́ẹ̀ tẹ̀lé rẹ̀ à tọba ṣe rẹ̀ yíra kálọ̀ bá lọ sí bẹ́ẹ̀ lànà àjàkùn lẹ́ẹ̀ká àbáfíyà sọ̀rọ̀

òjíṣẹ́ òun lè ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ bá ti pè pẹ́pẹ́ ká lọ bá lọ dá wọn lóhùn sí ẹ̀yẹn a ìlọ́pù ìyà tọ́pù ìyà náà bá jẹ láyé rẹ Muhammad tọ́pù ìyà náà bá jẹ lọ́jọ́ pé dàbí ìyá mọ̀lẹ́yìn kú rẹ tó kù alára tẹ̀lé ló dákẹ́ àmọ́lẹ́yìn náà kò ní rí alárẹ̀sẹ̀ sọ́nà bàbá tó wà nínú ilé ìlú Muhammadu kó o wá lẹni tí èyí tí ò ti tẹ́ ní wọn parọ́ fáwọn èèyàn ó ti tẹ́ lò gẹ́gẹ́ bí kùnà Muhammadu ibi ò ti tẹ́ lè mí náà ìjíṣẹ́ lè mí náà látọ̀dọ̀ Ọlọ́run ìwú ìyàwó lẹ́yìn òfin ọ̀jẹ̀ ìjà gidi ní ọ̀jẹ̀ lọ́dọ̀ Ọlọ́run wọ́n èhun òjíṣẹ́ àlùjẹ̀nú wá ń pèsè ẹyọ ọmọ ọgbẹ́ lójíṣẹ́ ó bá lè yẹ kọ́lọ́mbà tó ń pèlé ìfún ànẹ́bí rẹ̀